lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èé lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èé lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àṣìyẹ o Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èé lẹ́lẹ́ ni yóò máa fẹ́ lẹ́lẹ́ ni yóò máa fẹ́ èyí lẹ́lẹ́ ni yóò máa fẹ́ àsíá o Yorùbá nation lẹ́lẹ́ ni yóò máa fẹ́.